الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثالث والثمانين وتسعمائة وعن أنس رضي الله عنه قال أقام النبي صلى الله عليه وآله وسلم بين خيبر والمدينة ثلاث ليال يبنى عليه بصفية فدعوت المسلمين إلى وليمته فما كان فيها من خبز ولا لحم وما كان فيها إلا أن أمر بالأمطاع فبسطت فألقي عليها التمر والأقط والسمن متفق عليه واللفظ للبخاري وعن رجل من أصحاب النبي صلى الله عليه وآله وسلم قال إذا اجتمع داعيان فأجب أقربهما بابا فإن سبق أحدهما فأجب الذي سبق رواه أبو داود وسنده ضعيف وعن أبي جحيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا آكل متكئا رواه البخاري حديثي أنا و لوري أرانيكا alwalima oúnjẹ àpèjẹ tó máa ń sè lórí pé ènìyàn fẹ́ àwò alákọ̀ọ́kọ́ wa látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ẹ mọ̀ pé fún odidi ọdún mẹ́wàá gbáko Anas ń bẹ nínú ẹni tó lè ròyìn Ànábì sallallahu alaihi fún wa dáadáa torí ọdún mẹ́wàá ló fi ṣe é. ọmọ ọ̀dọ̀ fanabi sallallahu alayhi sẹlẹ sallam ẹnẹsì ni aqama an-nabiy sallallahu alayhi wa sallam bayna Khaybar wal-Madina thalatha layali wọn lànàbì ṣe jọ́ mẹ́ta láàrin Khaybar àti mẹdínà tó fi dúró síbẹ̀ yóò bẹ yubna alayhi bi Safiya. tí wọ́n fi ń kọ́ tẹ́ǹtì fún nítorí ti sọ̀fìyà. àkọ́kọ́ tẹ́ǹtì fífi fífi lọ́lẹ̀ kì í gbàsìkò kí ló dé tó fi wá dé péjọ mẹ́ta náà wá ṣe tó fi fi tẹ́ǹtì lọ́lẹ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam torí kọ́ bàfẹ́ sọ̀fìyà. So ẹ ọ̀rọ̀ tó wí yẹn kìí ṣe pé odidi ijọ́ mẹ́ta ni wọ́n fi ń fi tẹ́ǹtì lọ́lẹ̀ fún torí pé òun àti sọ̀fíyà fẹ́ wọ̀bẹ̀ ṣùgbọ́n wọ́n fi tẹ́ǹtì lọ́lẹ̀ anábì fi ṣe ijọ́ mẹ́ta pẹ̀lú sọ̀fíyà yẹn yẹ̀bi ní àlẹ́ ìhà lẹ́ni pé wọ́n fi ń tẹ́wọ́ gbà ní ìyàwó tuntun. ó túmọ̀ sí pé ìgbà tí anabi sallallahu alaihi ti ń bẹ tí bá ń bẹ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ bóyá ilé ni àbí lájò èyí tí máa ń ṣẹlẹ̀ ni pé wọ́n yìí kó ìyàwó méjì mẹ́ta mẹ́rin papọ̀ sábẹ́ tẹ́ǹtì fi àwọn ìyàwó kọ̀ọ̀kan sínú tẹ́ǹtì tiwọn eléyìí náà ní nǹkan tó tún sàn títí dé lù tánàbí bá ń bẹ ń lò. tẹ gbogbo ìyàwó kọ̀ọ̀kan ní ilé tiẹ̀ gbogbo ìyàwó kọ̀ọ̀kan ní ilé tiẹ̀ sọfíyà ìyàwó tuntun ni so wọn àti torí pé àwọn afẹ́ ìyàwó tuntun tí wọ́n á sọ fọ́kàn. So, nínú àwọn ìyàwó tí bá ń bẹ pẹ̀lú wọn gbà náà pé a fẹ́ lo tẹ́ǹtì tiẹ̀ gẹ́gẹ́ bí ìwọ náà ni ìgbà tó ṣe é pé ọlọ́wọ́ mi wà ní sọ fún ìyàwó mi pé ìyàwó tó ti wà lé pé á nídìí yàrá rẹ yẹn fún ìyàwó tuntun ń bọ̀ dábàá fún ìyàwó tuntun tí ń bọ̀ títí jọ́ mélòó nítorí pé ìyàwó tó náà ń bọ̀ ń bọ̀ wá gbé bí ni kò wá láti wá bẹ̀ wá wò kọ́ lọ tábà wá ti torí fóun ń bọ̀ tá a lé ìyá lélé a fìyàwó sí kí á ní tà sí ó túmọ̀ sí pé tá a bá tó bá bọ́ ọmọ ṣe a kì í ránṣẹ́ pé. alákàrà bẹ́ẹ̀ ni a ti rówó pèsè ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ fún àwọn ìyàwó tó wà àti tuntun tí ń bọ̀ ṣùgbọ́n a fẹ́ yá kàtífà ìyàwó tó ti wà lé ibùsùn rẹ̀ fún ìyàwó tuntun tí ń bọ̀ sọ́ba mu bọ́ba mu à ń torí pé tá a bá tó bàbá ọmọ ṣe a kì í ránṣẹ́ pé alákàrà tọ́ ẹnìkan ní Nigerian level tó bá níyàwó tó wá dé pé ìlú tí wọ́n ń gbé ilé ò rọrùn lọ kù gìrì gbà àwọn bùkátà kéèyàn ní owó tọrọ alóòrìn lọ́wọ́ sọ wá sọ fún ìyàwó rẹ̀ pé wàá máa bá mi gbé lọ́dọ̀ mọ́mì mi ni. mọ́mí rẹ̀ tó sì máa bá gbé yẹn kan náà ni ni ìwọ́n dàgbà náà o tún gbé pẹ̀lú rẹ̀ ó tún wá ọba lùmọ́ tó wá fi ìyàwó rẹ̀ sínú yàrá rẹ̀ ẹ sì ń kejì kẹta kẹrin karùn sínú yàrá kan léè lónìí kapásítì yàrá ń fẹ́ tó èdè wa lọkùnrin á sọ pé kọ́ ọ́ máa wo nǹkan o òun ti ń palẹ̀ mọ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì o bíbí kan náà láti tìjọ máa gbé híyẹ sí ìbà èyí ọjọ́ ti màmá bàbá náà wà nílùú kan láti tún kan ó lóun ti kókó àmọ́ máa wá lẹ́ẹ̀kan láàrin tó wọ́n tún ṣe àwọn oṣù kan tó tún gùn díẹ̀ kó wọ́n tó padà nǹkan kan wá ń gbọ̀n lọ́kànjẹ́ tó ń fẹ́ mọ́pin wá sí i òun náà ní pé yàrá kan tó ń ní o ibẹ̀ náà lọ́mọ òun fẹ́ yàwó sí i wọ́n sì tún ti lọ́mọ ó ti wá ń bọ̀ lọ́kànjẹ́ àbí òye pé kò wọ́n máa rọ́mọ òun pé ń báyàwó rẹ̀ lò lójú òun ẹ̀ṣ kálí fọ́ọ̀bì ní ìlàyé ṣe lè dàrú tó bá kẹ́sì máa wo nǹkan o gbogbo àwọn ìlú tí kò ti rọrùn fún gbogbo kálukú láti lọ gbalẹ̀ òun generally wọn èso ọmọ abẹ àwọn tí máa pa àlè gbalẹ̀ ilé wọn ń bí kinní kan láwọn àbí tí wọn bá ti sọ báwọn ètò wọ́pọ̀ jù ni pé wọ́n lọ ọbẹ̀ ni dábàá pé a máa ń ṣiṣẹ́ níbi ìtẹ ẹranko àkà padà síbi tá a ti ń bọ̀ wọ́n ní tíwájú ọba ṣe lọ ẹ̀yìn lá padà sí sọlọ́ wọn bọ̀ fẹ́ wa fún ká ṣiṣẹ́ mi ẹranko àwa kì í ṣe torí pé bí dátọ́lọ̀ ń dá wa ni kò ń ti pọn wa lé walaqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri tọ́ ọlọ́run ti pọ́n máa níbi ádámà lé lápapọ̀ kí àlá fẹ́ máa hùwà ẹranko sí torí ẹ̀ ká tẹ́lẹ̀ yìí ká fi kọ́gbọ́n ẹlòmíì ní sìn nínú nǹkan tí wọ́n máa fi ṣe fáàrí wípé ìyàwó òun mẹ́tẹ̀ẹ̀ta yàrá kan náà wọ́n wà kọ́tìn lọ la bẹ́ẹ̀dì kálukú kéjà ẹgbọ́rún ah, wọ́n jùnú nù fún nù nù oríṣiríṣi onírúurú wèrè yaani eléyìí òsínú tí wọn fi ń ṣe fáàrí hayatun hayawaniya bahimiya sẹmi ẹranko lásán tí ò ní tù torí di eléyìí anabi sallallahu alaihi wa sallam wọn fẹ́ Safiya ìyàwó wọn nìyẹn alex wa ni mo á pè àwọn èèyàn pé kó wá síbi wàlímà kọjá pé èèyàn fúnra rẹ̀ èyí dáràn sí èèyàn lọ́rùn wọ́n bẹ̀ pé kó pè èèyàn ló fi wá pè èèyàn nísìnyí ọkàn torí pé ẹnìkan pé ó fẹ́ yà wò lọ́wọ́ ni ọjà pàdé ń bẹ lọ́tún láwọ́ fókè nítorí pé ìwọ ò ní kankan tó fẹ́ gbé ọ̀fẹ́ dáràn bọ́ra rẹ lọ́rùn ẹnìkan ọ̀bẹ ọpẹ bá ń pè yàn àbúrò bá ń pè yàn torí ẹ ní bá wọn pè yàn ni mo wá pè àwọn èèyàn pé kí wọn wá síbi wàlímà rẹ eléyìí túmọ̀ sí pé ẹ̀yin fẹ́yàwó fẹ́yàwó ẹ̀yin náà ṣe àtikọ àti ṣe ṣe. àwọn fámìlì ìyàwó tẹ́ bá fẹ́ nítorí pé àwọn lọ́jọ́ tí pé wọ́n mọ ọmọ wọn lọ́yùn wọ́n máa dunnú lóòótọ́ ṣùgbọ́n àwọn nìkan ni wọ́n máa bẹ̀sùn máa rí lára wọn tí wọ́n máa ń lọ sáàyè tiẹ̀ náà ni ṣé ìwọ ni àlékún bá plọ́ọ̀sì tọ́bọ̀ yẹn kó o ṣe wàlímà lórí ẹ̀ ìdùnnú lórí ìdùnnú ni ò ní mọ̀ lára owó tó mú ò ní màlára torí ẹ tó bá sọ fún ẹ nígbà àwọn èèyàn máa wá ju bá a ti ṣe pé wọn lọ àti pín gbogbo oúnjẹ tá a ti ṣe ó ti fẹ́ tàn ẹ sọ pé ń bọ́ láti lè rí oúnjẹ gbà wá fún wa nísì ah a lè rí but uh, plate kọ̀ọ̀kan lè cost tó seven seven hundred ẹgbàá one thousand seven seven hundred times one thousand tẹ́rẹ́ni. ó kó dálẹ̀ ó ní mọ̀ lé torí pé o ti wà plus a sọ fún bàbá ìyàwó pé oúnjẹ tán àti pé papà èèyàn tó tún wà nílẹ̀ lọ bíi one thousand pé wọ́n ṣe sùúrù ni o <laughs> torí pé ọkàn yẹn lọ torí ẹ̀ alislam ọ̀sọ́ kíkọ́ lọ dáwọ́lé ntagbara rẹ̀ ọ̀ká wọ́n á lọ gba wàhálà wọ́n á máa lé ẹka lórí pọ́ gbèsè máa lé màmú náà àwọn ṣe nìyẹn ní ká sùn tó sì jọra yẹn ẹ̀ ń mo ti á ṣe wà màtí àwọn kí n gbèsè lórí gbèsè lọ ìtagbára rẹ̀ ọ̀kan la yukallifullahu nafsan illa wus'aha. ẹ tún tara àdéhìí kẹ́kọ̀ọ́ mi ọ̀gá wa ni olóńsè wọ̀límà. àfà onífẹ̀mọ́ kana fiha min khubzin wala lahm. ó jẹ́ sọ wá sè fún wọ̀límà pàdé fífẹ́ sọ fi yá yìí kò sí búrẹ́dì mẹ́kọ̀ọ́ sára. kí wà mí. níṣe àwa lẹ́vù tẹ́nìkan bá ń ṣe wọ̀límà wọ́n á ń gbé ráìsì wọ́n ń gbé ráìsì wọ́n ń gbé ráìsì so ẹ̀yin mọ̀ pé ráìsì tí wọ́n ṣe white kò náyà lówó lọ títí sá àwọn ráìsì tẹ́ ń pa aláró tẹ́ ń pè ń jọlọ́f ọ̀nàdínlówó àbí ọ̀nàdínlówó à wọ́n tún bọ́tàláìzẹ̀ àfa wọ́n ń gbé wọ́n ń gbé wá ọ̀kọ̀ọ̀kan lẹ́ra lórí ọ̀kọ̀ọ̀kan lẹ́ra àwọn kan láti di pé free from it free from it ẹgbẹ́ kan kọ́ ọmọ sátá ilé ìta kọ́ gbé alẹ́ kan kọ́ ẹ adúrò náwó ráìsì tẹ́lẹ̀ bá a mọ láìpù táwọn àǹsì kò nítumọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà mí a máa ń yún bọ́ a máa ń yúnra lórí rọ́ wàhálà nítorí ẹ kó gbé wa lọ pa afẹ́ kópa nínú wàlímọ̀ tí wọ́n ń ṣe nìfẹ́ pé ah sábàtà tiẹ̀ ṣègbéyàwó ah inú mi dùn gan o anything tó bá gbé kalẹ̀ yẹ kó tìǹú ó dùn kìí ṣe kíni kíni dérò fẹ́ ṣe àbẹ́ rí nǹkan bá kìí ṣe bá lọ ìfẹ́ ló kí ọmọ ẹ̀yà wa ó pè wá ọ̀ràn ẹ̀ ní ká dà wọ́n ní kò sí búrẹ́dì kò sẹ́ran bẹ̀ kí wọ́n á ní wàhánà wọ́n máa ń fi hàn. إلا أن أمر بالأنطاع فبسطت وسيك كتر في سنبه جيكو يتاء سما كون جلولي أتاء يا بي irú àwọn lẹ́dà tá a náà máa ń tẹ́ sórí dání tébù yẹn sọ alárùbá ń pè ní sufra wọn kà tẹ̀ ni wọ́n spread wọ́n spread wọ́n spread wọ́n spread ẹ̀ kí wọ́n á lájẹ fa olùkíyà àlè hàtàmùr wọ́n sì dá wọn dẹ́bí nù sí wàlúkìt àti dẹ́bínú gbígbẹ àti mílìkì gbígbẹ mílìkì tó ti gbẹ bí àkàrà Ògbómọ̀ṣọ́ exactly ẹni tí wọ́n bá tí wọ́n bá sá ẹ kí là ń pè yogurt tó kí dáadáa tí wọ́n bá sá tán sá tán sá tán sá àwọn lárúbáwò wa fi ọmọ kan wọ́n fi ṣe exactly bí àkàrà Ògbómọ̀ṣọ́ yẹn so ẹ wà rí tó gbẹ bẹ́ẹ̀ àwọn ọmọ akànjẹ ọmọ kànjẹ ọmọ kànjẹ oúnjẹ tí wọ́n ní ẹ o tó bá ń kan jẹ bá mọ̀ mú mi sí ayé ò rí gbẹdẹmú kẹ báyìí so wọ́n máa mú mi sí wọ́sẹ̀mìn àti ọ̀rá ọ̀rá bọ́tà bọ́tà ẹran òun náà lọ́wọ́ àmì pé ọmọ fi dẹ́bìnú tọ́ ọmọ fi mílíkì gbígbẹ ọmọ fi tọ́ ọmọ jẹ masha allah la quwwata illa billah masha allah la quwwata illa billah kí ló burú muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló gbé jáde allahu akbar wal-lafzu lil-bukhari méjì ibn hajar kọ sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù bukhari nù akramakumullah ọ̀gá wa ni ẹ̀kọ́ ńlá ni wọ́n fi lélẹ̀ fún wa ẹ méjì á máa la wàhálà bọ̀ra wa lọ́rùn ntí agbára wọ̀ bá ká ọlọ́wọ́ bò dírú wa kí ni a fẹ́ wá sùn fífi ayé wa délé sí torí rẹ̀ islam sì dáa. Ati ti sọ nípa ẹni tí wọn ò pè tọ́ wa kìí ṣe ń tọ́ da mo ti mọ̀ pé a ní ara wa a lágbájá wàlímà wa tàmẹ̀dù wàlímà wa dọ́là wàlímà wa sọ̀rọ̀ káwọn ti ẹjọ́ mọ́ra yín bá wọn tẹjọ́ mọ́ standard pé àwọn èyí la wàhálà bọ̀ra wa lọ́rùn tó ń bá wa inshàlá àní sáláì rẹ ni tí ṣètọ́ ni ó tún fẹ́ lò bọ́dún náà yẹn mẹ́wàá ó lè jẹ́ yẹn méjì èèyàn mẹ́jọ yóò kó pé àkínló bẹ́ẹ̀ èmi tún kẹ́kọ̀ọ́ ń bì ní wọ́n sọ̀rọ̀ ní level tí wàá nìsí dẹ́bìnù lè má sí lọ tààrà fa mílíkì gbígbẹ kò tiẹ̀ jọ ń tà mọ́ fa sọ̀kè àní tá a lè gbé wa táwọn èèyàn bá wa fìfẹ́ jẹ ẹni gaari ẹni pé gbọ́dọ̀ náà mo ti sọ gaari tẹ́rì nǹkan lómi ẹ̀rí nǹkan mọ́ bíi gaari àti kulikuli bíi búrẹ́dì àtàkàrà orúkọ ẹgbẹ́ ẹ̀sẹ̀ bíi kókó àtọ̀ọ̀lẹ̀ àwọn nǹkan táwọn tó sọ tó lọ́jú gbogbo nǹkan yìí lọ tuntun máa gbé kalẹ̀ wọ́n ti gbé kókó sínú abọ́ wọ́n ti gbé sínú abọ́ kálukọ́ kàn máa gbé lọ́mọ ìjọlẹ̀ àbákàrà sí mashallah mashallah mashallah la quwwata illa billah ó sì máa ṣàdá ó sì rọ àmọ́ lọ rẹ àwọn àlè máa bá wọn lè máa wàlímà ṣe àbí òṣè ẹ̀yìwà. so eléyìí anábì sallallahu alaihi wasallam ẹ̀ pé gbogbo nǹkan rẹ̀ ọ̀rọ̀ ni àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára rẹ̀ laqad kana lakum fi rasulillahi uswatun hasanah anábì yìí gan sallallahu alaihi wasallam lọ́fẹ̀ẹ́yàwó mi gbàgbọ́n jẹran jẹran jẹran jẹran jẹran títí àjẹpàtì anábì fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ẹni tọ́lọ́ bá fún lágbára ẹni tọ́lọ́ fún lágbára tó gbogbo kálukú ni wọ́n fẹ́ yà wò but kì í ṣe gbogbo kálukú ló lágbára bẹ́ẹ̀ ni kejì ti ṣe ní. oníkálukú la sì fẹ́ kó ṣe nǹkan yìí ajẹ́ pé kálukú pẹ̀lú bí agbára rẹ̀ ṣe mọ̀. mùsùlùmí yẹn fi eńtẹ́yìn lágbára láti ṣe tó sì ṣe wọ́n fi bu ọmọlàkejì wọn mùsùlùmí yẹn fi eléyìí bu ọmọlàkejì wọn wọ́n fi bu ọmọlàkejì jẹ́ o àyàfi tí ọba sí máa ní tí ò bá sí imáni láàmà fẹ́ àti rí àléébù ọmọ ìyá wa lẹ́gbàá náà èmi lágbára wípé kọjá kókókó ni mo pọ̀ ni mo pọ̀ àtàkà ẹnìkan sì fẹ́ gbówó kalẹ̀ lọ́ọ̀ tó fi jẹ́ pé gbogbo mídìmídì ni wọ́n kó sínú ráìsì wọ́n tún kó kíní wọ́n tún kó kíní wọ́n tún ẹ́ èwo ló ẹ́ èwo ló yẹ kí n ṣe jù etí ń fowó mi ṣe ni etí ń fowó mi ṣe lọ́ọ́ jù nítorí pé ẹmí gbàgbé pé wà lè mọ̀ sí pé wà jẹun ẹ̀sìn ni mò ń ṣe ẹ̀sìn tá máa ń fowó ṣe leléyìí kémi sì fowó mi ṣe kí n gba aládàá rẹ̀ ó pé mi bí kí retí kẹ́lómi ò tún gba aládàá mọ́ mi lọ́wọ́ lọ rani ṣe ṣíṣe eré mi náà àyẹ̀dàkùn jẹ́bẹ́kùn lọ khairan àmọ́tẹ́mi bá ṣe ní tí mo lè ṣe tẹ́nìkan náà tún ní ọ̀hún tó fi kún tó márùn-ún yẹn lè pọ̀ ọlọ́run sọ lẹ́sàn-án rẹ̀ àbí òye wa ọlọ́wọ́ sọ lẹ́sẹ̀ mi àmì mi fúnra ara tèmi kí wọ́n lọ fẹ̀yìntì ká ah, nígbà tó lọ́ọ́ ti tó tí wọ́n ti gbẹgbẹ ah, ẹ̀yin wá lé ọlọ́wọ́ sẹ́rù tó ni ẹ́ àwọn òbí la ọ̀dà ọba fi àwọn ìyàwó ńlẹ̀kùn ọ̀fẹ́ onídìí pé wọ́ lọ́wọ́ afẹ́yàwó làwọn àmọ́ abọ́ ṣe kí ni wọ́n àmọ́ abọ́ akitiyan gbogbo ntẹ́sí Islam ni kò ṣe lórí ẹ̀. ara rè pé sọfíyà òbínú o mọ̀lẹ́bí ẹ̀kan ò sì fagi yọ wọn ò fàáké yọ wọn ò fàbínú yọ ní tiwa lónìí tó bá yẹ pé ntí agbára ọkọ ká lọkọ ṣe ṣé ó rí àwọn òṣùmọ́njọ́ òun náà ti lè máa dunnú kó pé dáadáa lọ́sẹ̀lẹ̀ ńgbà bá di pé náà tún ó kó aṣọ òfì ó kó lórí léèsì ó tún ta gèlè ta páńpá ní yorùbá lẹ́bù tí irun rẹ̀ dùn sẹ́nìkan wá sọ́kọ́ ta sí létí kékeré nínú rẹ̀ kókó àtàkà ẹ mọ̀ pé irú obìnrin kò ní tíra ká sọ̀kọ̀ láéláé wọ́n lè sọ̀sù méjì wọ́n fẹ́ fẹ́ bá kù bàbá kókó tún náà di ya kókó àtàkà gbogbo eléyìí túmọ̀ sí pé ìgbàfọ́ náà ìsọ̀dọ̀ ọkùnrin nìkan lọ́yẹ̀ kó ti wá ọyẹ kóbìnrin náà ṣe kí ni ó gbà fún Allah ẹni tí ò ní ní máa padà ọlọ́wọ́ bò sì sọ pé tẹ bá ti ní kẹ́ máa nánà kùnà òkúló wàṣọ́rọ́bù wọn náà tó sọ́ọ́ ẹ má nánà kùnà torí ẹ bọ́kùnrin ti gbà fọlọ́ lórí ìwọ̀nba tọ́lọ̀ ń ṣe fún un kóbìnrin náà bá gbà fọlọ́ xọ sọ́tẹ̀n ọkùnrin ló náwó ìwọ sóhun sí ọlọ́ba náà ni sí ọlọ́ba náà ni lẹ́yìn náà nínú ẹ̀kọ́ tuntun wa ń bínú ṣẹ̀ríyà á. òun náà nígbà rẹ̀ sallallahu alaihi wasallam ìjọ mẹ́ta ló ṣe pẹ̀lú Sọfíyà lẹ́yìn tó eléyìí fi hàn wá pé lábẹ́ òfin ọlọ́ anybody tó bá lè fẹ́yàwó á wòrú ìyàwó tó ìyàwó yìí ó lè jẹ́ abilékọ ó lè jẹ́ ọmọge gbogbo gbogbo iná ní Islam ìní ọ̀fẹ́ ike kí wọ́n pàtì kí wọ́n fẹ́ wọn níyàwó. tó bá dọ́mọdé lẹ́sẹ̀ òun tiẹ̀ wọ́n lẹ́sẹ̀ ìjọ méje lọ́dọ̀ rẹ̀ àti ọ̀sán àti òru ìjọ méje tontì pé tó máa sọ̀rọ̀ á pín ọjọ́ fáwọn obìnrin ntọ́ mú téèyàn gbọ́dọ̀ fi ṣàwàdà nínú méjèèjì onígbà tó rùn bá ti wọ̀. tóun bá ti wọ̀ ọ̀dọ̀ èyí tó wà náà lọ wà tó ijọ́ méje fún ọmọge ijọ́ mẹ́ta fún abilékọ lẹ́dá nítorí pé eléyìí tuntun kò tí ì bọ́kùnrin kankan gbé rí ó nídìí láti fa ojú rẹ̀ mára ó nídìí láti mú kára rẹ̀ ọmọlé. nítorí pé tí a bá tẹ atara rẹ̀ tá a fi sílẹ̀ àìsí mú kúrò níbi kan wá síbi kan ntí ó padà fẹ́ ṣẹlẹ̀ ní pé ìyàwó sàlọ. kódà lẹ́yìn ìjọ méje o tó bá níjú ìyàwó kan àfi kó múra o gbogbo ṣe ìyàwó kejì ìyàwó kẹta sáà àwọn méjì ìjọ kan náà ọ̀pọ̀lọpọ̀ lẹ́sìn so lẹ́yìn ìjọ keje o tó bá níyàwó mi tó bá múra gan ìyàwó tuntun lè sá lọ nítorí láìpù yẹn kò ní jọra wọn fún ìwọ ti wà pẹ̀lú rẹ̀ ìjọ kìíní kejì kẹta kẹrin karùn kẹfà keje now where are you yóò béèrè àbí òní béèrè yóò béèrè tó bá mú mára títí ó lè padà máa sọ pé kí ló gbé mi wá sílé olórogún gan lè kí lè túmọ̀ orogún gan yorùbá èdè yìí mà lágbára abẹ́rẹ́ ni orogún ṣíṣe ẹ máa bá a wá rẹ̀ títí ijọ́ mi ṣe ẹ máa dictionary tẹ́tí lọ ah, yorùbá lẹ́mu àtúfẹ́ wádìí gbólóhùn ọ̀rọ̀ wa àfi kọ́ máa sọ pé yorùbá english english yorùbá wallahi mushkila ẹ ẹ lọ wádìí orogún kí ni ju orogún ẹ bí àwọn bàbá bàbá àwọn màmá màmá. kí ló fà sàn sọ pé orogún akramakumullah obìnrin ọmọ kékeré ló gbé wá sí irulé yìí torí pọkọ ní àsìkò fún ee nà torí ẹ islam ní ẹsẹjọ méje pẹ̀lú ẹ ẹ bá a dín ríro ọmọ arúgbó eléyìí ti kò nídìí lílọ́mọ igi tìǹà máa ń lọ eléyìí ti ní experience ìdìkan ló ti bọ̀ kọ́lá àwọn tó máa dunnú ni pé èmi nìkan tán jọ mẹ́ta sẹ́wọ̀n kébi títí ń bọ̀ one for one ìnìbi títí ń bọ̀ now three complete days so ojú tí o tètè máa lé pé kí ni ẹ̀bìkan là á ti ń bọ̀ èyí wà so nítorí di eléyìí báyìí wọ́n lẹ́ni tó ti dábìlì kọjọ́ mẹ́ta ẹni tọ́jú ọmọge ńkọ́ ìjọ méjì. ọ̀dà obìnrin yẹn wọ́n ti fẹ́ ṣùgbọ́n ó kù dẹ̀dẹ̀ kó kó lọ sílé ọkọ lọ́kọ bá kú. wọ́n ti fẹ́ ó kù dẹ̀dẹ̀ kó máa kó bọ̀ nírọ̀lẹ́ lọ́kọ bá fi ìwé ránṣẹ́ pọ̀ ní ti kọ́ tábìlì kan náà lélẹ́yìn tẹ́bá fẹ́rù rẹ̀ jọ́ mélòó lẹ́sìn náà ẹ̀ wá sọ̀rọ̀ kí ló dé kọ̀ wọlé ajẹ́ pé lé ń bẹ́ nu tí máa sọ̀yàn dàbí lè kọ̀ sá torí ọjà nísìnyí obìnrin yẹn wọ́n ti fẹ́ àwọn ah, ọ̀fẹ́ wọ́n fẹ́ ó ṣe zìnnà ni. ó sì bí kejì kẹta lọ́nà zina kìí sì bẹ́ẹ̀ ta ní ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà mẹ́ta tẹ́ bá fẹ́ rú rẹ̀ kìí sì wọ̀ ẹgbẹ́ gbàdọ́dọ̀ ó lè fẹ́ ìwọ kọ̀ lẹ́yìn náà sọ ọmọ tọ́lọ̀ lè ó lè di lọ́la ní kọ́yẹ́ kó ń lọ́fẹ̀ẹ́ bá kú wọ́n á sọ pé à ìwọ ọmọ pé ọmọ tó fẹ́ fẹ́ yẹn kò méje ló ti bí ẹ mọ̀ pé ilé ayé ni wàláhì ni tún lè ṣe ń gbogbo mi pátá kọ́ máa já sí pàbò kọ́ máa já sí pàbò kọ́ kó nǹkan fi ọ̀sọ̀gẹ̀ ó ṣe sùúrù ó rà fi rí pọ̀ bọ́ọ̀sì àwọn ẹgbẹ́ ṣe rí tí láìfù ń lọ kìí ṣe pé àwọn èèyàn ló ń choose nítọ́lọ̀ ń bá fi kálukú sí ní kọ́lọ̀ ń fi wá ṣe dáadáa tọ́ bẹ́ẹ̀ làwọn obìnrin sáwọn obìnrin tẹ́ ẹ fẹ́ nọmba two tẹ́ ẹ fẹ́ nọmba three tẹ́ ẹ fẹ́ nọmba four ẹrù kan náà fẹ́ wà ní kò fẹ́ sóbì náà láàyè lọ́fẹ́ sí àwọn nọmba two ambos bọ́ sí three and four. kádàrà ni kódà ìwọ gan alára ó tún máa wọ bóòlù ó ṣe rí fẹ́ ah kádàrà máa lágbára ẹ eh, so ìgbà no going zone náà làwọn ìyàwó yín tẹ rí yẹn ìyàwó kan náà ni wọ kan náà ni ọkàn ti wọlé rẹ ni ọkàn lọ bọ́n àdánwò kan pàdé ni ẹ̀yọ́ ah ọlọ́run tí pa fóònù gan fóònù sẹ́rí béèrè mi kì í máa wá ìyẹn ọmọ kọ́ pé bá a dá nọ́mbà yìí lò irú nǹkan ti lágbára jù ẹnìkan lòun lọ́kọ ọ̀sẹ̀ kẹta ni wàhálà ti bẹ̀rẹ̀ débi kó wọn máa ti ń dun mọ́ láyé obìnrin nu wàláhì tó ẹ̀rú báyàn gbogbo ẹni tó ń sì lọ bá wọn tó ń dákun ni so ẹ ọ̀sẹ̀ kẹta ti fẹ́ lọ kò ọkọ tí èyí kò ń lọkọ wọ́n dákọ ásíìdì náà ó ní ọkọ ní màá dà sínú ilé ó fi ba gbogbo aṣọ oúnjẹ àlàáfíà òǹgàn ọlọ́run lọ́mọ ẹjọ́ tó ń ṣe lọ́sípítù ìyàwó tá a fẹ́ ọkọ yẹn wá máa ń pretend pé tá a ní serú ilé àsọkọ náà ni so ẹ dákun ṣé tí wọ́n bá fi chain dé obìnrin mọ́lẹ̀ pé ọkọ tiẹ̀ ní túláàsì yóò fèyí jà àbí kò ní fèyí jà báyìí ó fi ń jà sọ̀rọ̀ kálukú kádàrá ni kí ni pa agbọ́n wà láàyè so ó kò ti lé àwọn conditions kan kalẹ̀ obìnrin tẹ́mi ọba fẹ́ láì ọgbọ́dọ̀ rí báyìí ọgbọ́dọ̀ rí báyìí tọba fẹ́ tán kọ́ wá apply conditions yẹn so mu àbí òmu ó pe ọdẹ òmu ni bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin táwọn obìnrin náà lé conditions fún àwọn obìnrin sọ fún wa ó ń sọ fún wa ńgbà tí èdè òyédè bẹ́ẹ̀lẹ̀ láàrin rẹ̀ àtọkùn àti wàá yanjú rẹ̀ yanjú rẹ̀ yanjú rẹ̀ kọ̀ yanjú obìnrin wa ni ẹ má dara yín láàmú ẹ má dara yín láàmú kódà kò sí tó lè ṣe láyé yìí tó lè fẹ́ padà mọ́ torí kìí ṣerú ọkùnrin tó ń fẹ́ fẹ́ láyé òun ló ń fẹ́ o ti bímọ mẹ́ta fún kò kò mú nǹkan nínú àwọn kìrìtẹ́rì tó ń tò kalẹ̀ fọkùnrin tó wọ́n fẹ́ ah, ojú pọ̀ ní kó fi bímọ mẹ́ta ó ní kádàrá ni. tó <laughs> báyìí ṣe rí nù jàmá téèyàn bá ti dá nǹkan wo èèyàn máa rò pé easy bẹ́ẹ̀ náà ni ìsìn ó kéè jù nínú tí máa lé àwọn èèyàn sí tí máa lé àwọn èèyàn jìnnà síra wọn òun náà ni pé bá ń ṣe ríra lọ́ọ̀kan yìí la níyì gẹ́gẹ́ bí Yorùbá sọ pé ènìyàn gbókèrè níyì ẹ̀hẹ́ tọ́ba wa jìnnà díẹ̀ síra wa ẹ̀rí pa nìyí bàtí táyà tá a jókòó ta súnmọ́ra wa ẹ̀rí pẹ́ lómi òtún mọ́ rẹ́ lómi sàbà lé turẹ́ lómi abíyá rẹ̀ ń rún bàjẹ́ ni kò fi sika ó lé wẹ́wẹ́wẹ́wẹ́ yóò tún sẹ́kù náà ẹlòmíì akọ́rọ́mọkọ́mọ́ wa kò sí bó tilẹ̀ fanu tó ẹnu rẹ̀ mọ àrùn náà ni ókè ìyàwó ńkọ́ àtọkọ so ìwọ́n kàn ń wo pé ah my wife my kini kan so my wife ah ìyàwó rẹ kọ̀rọ̀ àtàdé mẹ́rin náà òun sá ni ah mi sá mi sá so onáwó àwọn wá gbogbo bó ti rí dá pé ẹ eh, bóyá ẹ máa brush brush báwo wọ́n ti máa ṣe brush náà ni pé ah oh kọ́dà kìí ṣe brush bàtà àní ìsín ẹ̀yìn ni pé ah mo ṣe brush ok ok sẹ́nu pé àti bẹ́ẹ̀ lẹ́lòmíì wà láàánú wọn ti túká sẹ́ni tí wọ́n mọ̀ gbàgbé ni gbogbo àwọn nǹkan tẹ̀yìn ọ̀ka kùn ẹ̀rù ọlọ́run kan wà ó ní tó ń bá wẹ̀ láì níye gbà gbogbo ẹni tó bá dókòó nítòsí òun wàláì wọn pè nǹkan rùn láì jẹ́ pé èèyàn ti dòkú mbètè ní ọrùn gidigidi gbogbo láìfù rẹ̀ sì fẹ́ di nǹkan mìíràn òun fúnra ara rẹ̀ ọwọ́ báwo yẹn sì máa ń react pé òun òun kò imagine báwo lobìnrin ṣe lè gbòǹgbè láyé torí ẹ àwọn kan tí máa ń fa wàhálà láyé ọ̀pọ̀ kí wọn máa bẹ lọ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar kí lè yọ nù àdúrà wa ó dàbí ẹnikẹ́ni nínú àwọn ó ń sáré wọ́n pe anabi sallallahu alaihi wasallam wá kọ́ wá wò anabi wa dé anabi wa ní ṣé ìsìnkú ọmọ ṣàdúrà kan anabi tó yẹ pé ọlọ́wọ́ bá ń fi ti àwọ̀ ọ̀mà tí ń fi mà ṣé ìsìnkú ọmọ ṣàdúrà kan ó ní òun máa ń ṣàdúrà kan torí tó fa wàhálà fún ó ní òun máa bẹ lọ́run pé wọ́n lọ gbogbo ìyàtọ̀ bá fi jẹun lọ́rùn jọ́ jẹun látàyè anabi ní agbára rẹ̀ lè kà á lára rẹ olùkà àmọ́ ẹ̀yin ọmọ tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run gbà mí là mí ni kì í ti kọ́ ọmọ sọ pé kí ọjọ́ látàyè à pé kò lè bá àdọ́rùn kó ti wà free anábì ní kí ló dé tó ọmọ sọ pé Allahumma atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar àdúrà ìjàmbá gbogbo ní tá a máa ń fẹ́ láyé ní dáadáa gbogbo ní tá a ń fẹ́ dáadáa lọ́rùn torí ẹ̀ jẹ́ ká máa bẹ́ lọ ni àmọ́ ká máa máa yún bọ́ ká máa máa sọ pé mi kẹ̀ èmi kẹ̀ báwo àbọ̀yàwó gangan ni bọ́yàwó gangan ni so nísìnyí obìnrin tó ti ṣe zinari tuntun á bímọ tó bá wọlé ọkọ ìjọ mélòó ni wọ́n sì lọ́dọ̀ rẹ̀ ìjọ méje náà wọ́n sì lọ́dọ̀ rẹ̀ nítorí pé kò kò dẹni tí wọ́n bá lò ọ̀nà tí yẹn á máa fi di abilékọ nítorí pé zina wọ́n fi bá lò torí ẹ̀ ló ṣe jẹ́ pé obìnrin tó bá ti wá jẹ́ pé òun jẹ́ agánrábà ìjọ méjì ẹni tó ti lọ́kọ rí ìjọ mélòó ìjọ mẹ́ta Islam ọ̀sàbò sí sẹ́nìbọ̀dì nínú wọn torí ẹ ẹni ká ń pè kékeré nínú rẹ ń dùn sí gan rí ọlọfàbílẹ kọ wọn gan lọkọ kẹrin tí ọfẹ bẹ́ẹ̀ ní kọlá kó ti ọkọ kẹẹ̀dógún orin ni àbí òṣòrin orin ni à ẹ mọ̀ pé ó ń bẹ nù kẹta àwọn máa ń kórìíra tó fi bẹ orin ńlá òtún wa bẹ́ẹ̀ ló bí ọmọ kan fún ọ tí ó ti sábà bí oríire rẹ láyé àtẹ̀kìyà abẹ́yìn ọmọ pé àwọn ọmọ nínú sí ọwọ́ wa ni wọ́n àwa ní ìsìn àwa tá a jọmọ fáwọn kan sẹ́wọ̀n kí nínú sí ọwọ́ àwọn òbí wa là wa. anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní inna abna'akum min kasbikum fakulu min kasbikum. lẹ́gbẹ̀rún àwọn ọmọ yín nínú sí ọwọ́ yín ni wọ́n wà o ẹ máa jẹ nínú sí ọwọ́ yín. òbí ó máa ń di pé òbí kú. òbí tí máa ń jèrè ọmọ lẹ́yìn ikú rẹ̀ níjọ̀gbìndà títí díjọ̀gbìndà kìyà ẹ mọ̀ pé nísìn ní kíkí gbogbo owó tó kú ó kíyà lẹ́yìn ikú wa ń kọ́ idha mata ibnu Adama inqata'a amaluhu illa min thalath tọ́mọ ádámù bá kú gbogbo sẹ́ẹ̀rẹ̀ tó ń kọ sílẹ̀ fún ti parí àfi nǹkan mẹ́ta nínú rẹ̀ ni wa waladin salihin yad'u lahu ọmọ rere tí máa ń ṣàdúrà ẹ̀ bí wàá tó wà nù sáré ẹ̀yin ọmọ rere tán fi sílẹ̀ tẹ́ǹsì àdúrà fóbìnrin obìnrin tún gbalada lọ tiẹ̀ ó tún gbalada lọ tiẹ̀ torí ẹ̀rọ sọ pé ẹnìkan ọjọ́ ọmọ rere fáwọn òbí rẹ̀ ìyá rẹ̀ jí ágán lórí ẹ̀ ìyá yẹn tó wá kú kò wá sí ọjọ́ kan tí kìí ṣàdúrà fún yà náà lásọpọ̀ máa rere náà lọ́mọ tó máa rántí àwọn òbí rẹ̀ nínú as-salawatul khams sọláàtì márùn-ún tó ń ṣe lójoojúmọ́ tó bá di tashahhud tá a sọ sọláàtì fanabi sallallahu alayhi wa sallam tá a sáde ọlọ́run níbi aburú mẹ́rin yẹn nǹkan mẹ́rin yẹn anábì ń kọ́ wá sẹ̀sẹ̀ tó bá wù ọ́ nínú àwọn àdúrà kò ṣe ah, á àwọn òbí wa náà láǹfààní bẹ̀ rabbighfirli wa liwalidayya warhamhuma kama rabbayani saghira arákùnrin máa ń ṣàdúrà fún yàn jojúmọ́ ọwọ́ apáti ìjọka tọ́ bẹ́ẹ̀ ni ìyá yìí ló wá sí lálàá lẹ́ni tí ń bọ́ kàjẹ́ wọ́n máa mi dáadáa tó máa fi ránṣẹ́ sí mi lójoojúmọ́ kí ló dé tó fi ránṣẹ́ lónìí kí ló dé tó fi ránṣẹ́ lónìí wọ́n á sọ nínú tàgbésí ayé ọkùnrin yẹn pé títí tó fi kú kò gbàgbé fi sísàdúrà fún ìyá rẹ̀ lẹ̀ kan sọ̀ntorí de eléyìí àwọn ọmọ ẹ̀yìn yẹn ẹ jèrè wọn náà ní ìgbà táwọn ti kú tóbi ti kú tọmọ sì ń bẹ ẹ ti jèrè wọn jọ gbẹndà kìyàmà nítorí táwọn kan bá wà ọlọ́run wọ́n pe ìwọ ọlọ́run bó lélẹ́yìí ti wá bí o ti san alẹ́ san wọ́n ní ẹ̀san àforíjìn táwọn máa ń tọrọ fún yín nù láyé. sọ yóò bá lẹ́bù lẹ́mọ̀ sọ pé tó ń jẹ ọmọ bá jiná kò ní bá yín sáré ṣé mo kó ń jẹ ọmọ lọ́dọ̀ yorùbá bíi fùfú bí ẹ̀bà ni àwọn ọmọ nǹkan kan ló ń jẹ ọmọ ju pé ẹ ń fún mi lówó ọkọ lé fún mi ọ̀rọ̀ amọ́tò mi ẹ̀ ọlọ́ọ̀hìn kan gbogbo àwọn pàǹtí pàǹtí lásán kòkòkò eléyìí òpè kọ́ ọmọ ra mọ́tò fún bàbá rẹ o òpè kọ́ ọmọ kọ́lé fún wa o mo rò pé yé òpè kọ́ ọmọ kí bàbá rẹ màmá rẹ kí wọ́n máa jẹran tó da fa kó tó di kí wọ́n kú káwọn náà wọṣọ tó da fa kó tó di kí wọ́n kú kì í ṣe pé ìyá ẹran ló jẹ bàbá rẹ kú kì í ṣe pé ó léyìn tí fi máa jẹ ọkàn fẹ́ kókó fẹ́ ẹran kí wọ́n máa fún un kọ́ máa fún mu kọ́ máa fún mu pé ah, gbàkan là á máa jẹ́ àmọ́ ní ìsà ń fún mu ni kí nu bàbá rẹ̀ máa dùn ó ṣe bẹ́ẹ̀ bàbá wa kú tán ọwọ́ àfilé ọwọ́ àfilé òfilé pọkùnú ọ̀fọ̀ nàrókà ọmọ òfò ọmọ òfò ni ẹ ẹ̀yin ọmọ bó ṣe jẹ́ ọmọ òfò bàbá tí wọ́n wá ń sunkún lórí ẹ̀ àti ìyá tó ń banújẹ́ lórí ẹ̀ nísìn tó pẹ́ta wọn fún wọn kí wọ́n tó kú ẹ́ torí de eléyìí báyìí la ulfiyannaka ba'da al-mawti tandabuni wa fi hayatiya ma zawwajtani zati àfẹ́jẹ̀ ń bọ́ ọ lẹ́yìn ìgbà tí mo kú pọ̀ ń dárò mi o dárò pé kí ni nígbà máa wà láyé tó tójúṣe fún mi. so eléyìí náà kò sí tó burú mẹ́ẹ̀ sọ̀sùpẹ́ yóò bá sẹ́mọ̀ pé ní táwọn kà kún jù sẹ́wọ̀n náà làwọn material torí ẹ̀ wọ́n sọ pé ọmọ tó bá pawó wálé ni màmá rẹ̀ ọmọ sòun torí ayé lásán làwọn lé wọn mọ nǹkan kan nípa àlùkìyàmù torí ẹ̀ sọ pé oúnjẹ ọmọ òní jiná bọ́nú sàárè bó jiná bọ́nú sàárè kí ni tí wọ́n já màlá ń sàárè ìjà màlá ń sàárè ṣùgbọ́n táà ń sọ ni pé ọmọ ẹ̀yìn yẹn kì í sóúnjẹ tí wọ́n máa jẹ sẹ́nu ní gbogbo òbí torí rẹ̀ pé ń fẹ́ lọ́dọ̀ ọmọ nìkan ọwọ́ kọ́ máa ń ní sílẹ̀ fún yín pé bàbá mi ni ìyá mi ni a ọlọ́run dákun máa ń ṣe dáadáa fún wọn ọlọ́run bá mi tẹ̀ wọn ọlọ́run bá mi gẹ̀ wọn ọlọ́run má ṣe yọ jẹ wọn oore ńlá ni ṣé gbogbo èèyàn ló máa ṣàdúrà fún ọba sọmọ pé gbogbo èèyàn láyé kọ́ ló lè fi ọba àmọ́ máa rí kò ní fẹ́ kí ìyọ̀jọ́ ní ìsìn ẹni tó bá ti ní bàbá tó ti kú nu wa ẹni tó ti ní ìyàtọ̀ ti kún wa ká pé wọ́n kàn fún wa ní àmì pé inú ìyà ni bàbá wa máa wà á ní rọrùn sùn lálẹ́ èèyàn máa bẹ́ lọ́n fún wa ni èèyàn máa wá kí ni mo lè ṣe tọ́lọ́ wọn fi yọ wọn kó inú ìyà yìí wọ́n ti bàbá rẹ̀ bá rorò jù bẹ́ẹ̀ lọ ní sọ pé ẹ ti pín wọ́n máa wá kí wọ́n mú kó ni torí bàbá rẹ̀ ìwọ náà ni ìwọ bàbá rẹ̀ náà ni nítorí pé bàbá rẹ òun gẹ́gẹ́ lẹni tó pilẹ̀ bó ti ṣe wálé ayé ọ̀tọ̀rọ̀ rẹ lọ́dọọlọ òfin wa wá bẹ́ẹ̀ níyà rẹ ẹ wo wàhálà tí wọ́n bá gbé àpò ẹ̀wà fún yàn tí wọ́n ní wàá lọ síbi tó máa ní fifty meters ó sì lọ mọ́kà lọ́dún yìí lápò ẹ̀wà tó kún dáadáa sẹ́wọ̀n pé gbogbo alẹ́ tiraka torí mọ́kà kì í ṣeré àmọ́ tó o bá sọ̀kalẹ̀ ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ fọwọ́ fa ọrùn rẹ sókè pé ọrùn ọrùn wọ̀ ó sì gbọ́dọ̀ ké lẹ́yìn pé kìí ṣe gbogbo alálẹ̀ ṣe ẹlòmíì ọ̀sọ̀ mẹ́lẹ̀ bọ́lá bá kọ́ pé wọ́n lọ mọ́ká rọrùn wọ́n kúkú lọ èmi ọ̀lọ́ mọ́ká rọrùn mọ́ká pẹ̀ wá ti jẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ wo oyún oyún jù bẹ́ẹ̀ lọ oyún yẹn bí ìgbà tí nǹkan kan so mẹ́mìí èèyàn nǹkan kan so mọ́ àlàáfíà èèyàn ní wọn ń ṣèṣe pé wọn mú yàn lọ àwọn obìnrin jọ tó bá fẹ́ bímọ à ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run síbẹ̀ àmọye ọtọ́lọ́run fẹ́ lọ bímọ tó kú àmọye tó máa ń bẹ tí ìyá ti kú ṣe bọ́lá wọn bá aláàánú iná ní kí ìyá tọ́ sẹ́kù ọ sẹ́kù lẹ́yìn ìgbà tó bí ti ń bẹ́nu rẹ̀ ṣe bá wà àwa tá a sojú kókó kónkó yìí náà ni kí ló ti wọ́n lọ pààyà rẹ̀ nígbà tó kú nígbà tó fẹ́ di ọlọ́run lọ pa ọjọ́ ku rẹ̀ ló pè so ṣùgbọ́n sábàbí tiẹ̀ ìyá tí ọ̀wá kú àti èyí tó kú ṣé wọ́n wọ́ ti ojúṣe kan àbí wọ́n wọ́ tẹ̀ wọ́n wọ́ tẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé dandan a gbọ́dọ̀ rí pa àmìyànjú láti jẹ́ ọmọ rere fáwọn òbí wa oúnjẹ ọmọ kan jiná kí nípa wọn ò sí oúnjẹ kankan so ọmọ ó wúlò fóbi ní gbogbo ìgbà ńlọ ọmọ wúlò fóbi rẹ̀ akọ́lẹ́mọ̀kọ́mọ́lá adéṣe alákọ̀ọ́kọ́ yìí ó fi hàn wá pé ìyàwó tẹ bá fẹ́ tí wọ́n ti lè jábí lẹ́kọ ọjọ́ mẹ́ta pé èyí tàbí lẹ́kọ ọjọ́ mélòó ọjọ́ méjì tọ́ àdéṣe ṣe fi hàn wá pé ká má dá ọ lè tó wa lọ àwọn èèyàn wọn ò mọ nǹkan ju kí wọ́n sọ yẹn lẹ́nu lọ ẹni tó bá fẹ́ gbélé ayé lálàáfíà yóò máa fi gbígbọ́ ṣe aláìgbọ́ yóò máa fi rírí ṣe aláìrí yóò máa fi mímọ̀ ṣe aláìmọ̀ nítorí pé bá lé àwọn èèyàn tẹ́lẹ̀ náà sẹ́rí wà táwọn máa hù ó ní pé wọ́n fẹ́ pe attention rẹ̀ náà ni tẹ́ máa ń bọ̀ jẹ́ wọ́n fẹ́ pa attention rẹ̀ tẹ́ máa ń yọnu sí ọ wọ́n fẹ́ pe attention rẹ̀ tí wọ́n bá ṣe fún wọn ní attention ọ wà disturbed tó bá bàtí stop ó rí i pé ó padà fi àárín wọn sílẹ̀ àwọn fẹ́ lé ọ tẹ́lẹ̀ náà torí ẹ ẹni tó lè gbélé ayé rọrùn òun lẹni tó fi rírí sàláìsì yóò fi gbígbọ́ se aláìgbọ́ yóò fi mímọ̀ ní tí wọ́n ṣe ṣe aláìmọ̀ wọ́n mọ̀ pé eléyìí wà mọ̀lẹ́mi là ẹ̀wí náà lá bẹ́ẹ̀ ni kílẹ̀ ń sọ rubbish ẹ̀ ń fẹnu wa rọ̀ èèyàn tó lè gbélé ayé rọrùn àwọn tó bá ní tí wọ́n wí tí wọ́n sọ ń bọ̀ wí ìwà ni wọ́n à ó ní rí láyé gbé táwọn sì fẹ́ lọ torí ẹ̀ ń bá ma náà ní kò ọba gan kankan rò àfi ń wa bá ká la yukallifullahu nafsan illa ma ataha nítorí fún ọ nìkan inú rẹ lọ́lọ́run ti máa pààyàn láti ọlọ́run ọbẹ̀ ọ kíkọ́ máa náwó bíi Uthman ibn Affan gbà tó lówó bíi rẹ̀ wàhákàdà àdìsí tó wọ́n sọ fún wa nípa téèyàn méjì mẹ́ta bá pè wá kíkí ká wá síbi àpèjẹ àwọn tára dà ló ẹnìkan nínú àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam ló gbà wọn ó ní ànábì sallallahu alaihi wasallam kọsọpá sọ ẹnìkan náà àwọn sàhábà nàbì ó ní tí èèyàn méjì bá pè ọ wá síbi àpèjẹ. fa'ajib aqrabahuma baba ẹni tí lẹ́kùnlé rẹ̀ súnmọ́ lẹ́kùnlé rẹ̀ nìkan dá lọ. torí lẹ́yìn ẹ tètè máa ríra tó bá kọ́ láti dá lóhùn ìjà ó tètè wà láàrin rẹ̀ àti. amẹ́tìlẹ̀ rẹ̀ rọra jìnnà sí tiẹ̀ àti sọ fún pé nìkan ti síwájú rẹ̀ pè mí kò lè díjà tó bá wá jẹ́ pé kì í kan náà làwọn méjèèjì pè ni tó bá pàwọn méjèèjì ló pè ọ́ lẹ́ẹ̀kan náà ẹnìkan ti kọ́kọ́ pè ọ́ ṣáájú ẹnìkejì kò bá jẹ́ kan àbí ṣẹ́jú aya ni wọ́n fi ṣáájú ara wọn fa ajibi alladhi sabaq ẹni tó kọ́kọ́ pè ọ́ nìkan dálò àdìsí yẹn kò fẹsẹ̀ nílẹ̀ kì í ṣe nítorí pé ní rajulun pẹ́nìkan nínú àwọn sàhábà náà nítorí tó máa sọ al-ibhamu fi sàhábì la yaqdahu fi sihhati sanad àìmọ́ta ní pàtó ní sàhábì náà kìí ba ọ̀nà táde sì wá kìí bàjẹ́ tó bá pọ̀ nìkan ni kò lè bàjẹ́ nítorí pẹ́ẹ́nu àwọn olùmọ̀ ti kò lórí pé as-sahabatu kulluhum udul ẹni tó dúró dọ́gba tó ṣe fọkàntán ní gbogbo sàhábà àìwá mú kọ sàhábì tó jẹ́ kọ̀bàdì sì jẹ́ tó ṣùgbọ́n àwọn kan tí wọn ò tó sọ̀hábà náà àǹtán gbà wá lọ́tọ̀dọ̀ ọkùnrin yẹn àwọn ẹlẹ́ni tó ṣe pé wọ́n kó bá ọ̀nà tó bá wa tó fi jẹ́ pé àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ ni. walakin bí òsì ṣe fẹsẹ̀ rìn lẹ̀ al-amalu qa'imun bih ìǹtọ́tọ́ka sí náà làwọn èèyàn máa lò nínú òfin ṣẹ̀ríyà. ipe téèyàn méjì bá pè ọ́ lẹ́ẹ̀kan náà téèyàn méjì bá pè ọ́ lẹ́ẹ̀kan náà ẹni tó súnmọ́ jù tílé rẹ̀ súnmọ́ tiẹ̀ jù lọ́ọ́ dà tẹ́nìkan bá sì síwájú ẹnìkejì pé ọ́ táládàá lò ẹni tó kọ́kọ́ pè wá gbogbo eléyìí túmọ̀ rẹ̀ ní kíkọ́ gbọ́dọ̀ fàjà ìwọ tó pé ó ti mà bẹ́ẹ̀ ẹni tó pè náà ti mà bẹ́ẹ̀ kọ́ gbọ́dọ̀ fàjà eléyìí jẹba kì í ṣe pé ẹni tó lówó jù ẹni tó súnmọ́ téèyàn bá jẹun tó tó tún bóyá lówó à kì í sùn eléyìí jẹ bó ṣe jẹ. àti tó tẹ̀lé lé wọn lọ́tọ̀dọ̀ صحابي لنا رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا آكل متكئا رواه البخاري èmi jẹun lẹ́ni tó fẹ̀yìntì èmi jẹun lẹ́ni tó fẹ̀gbẹ́tì èmi jẹun lẹ́ni tó rọ̀gbọ̀kú alimami Bukhari ló gbàjà ó fẹ́ sẹ́ni lọ. wọ́n ní káfẹ̀yìntì káfẹ̀gbẹ́tì kárọ̀gbọ̀kú eléyìí ò sí nínú ẹ̀kọ́ ẹni tí ń jẹun ní ìlànà bí Islam ṣe mú wa kí ló dé oríṣiríṣi nǹkan làwọn olùmọ̀ sọ àwọn kan sọ pé torí tá a bá fẹ̀yìn tá a jókòó báyìí àti jókòó ń jókòó sẹ́ni tó yẹ kó lè jóúnjẹ èèyàn márùn-ún kan máa dà ní wọ́n máa dà ní ọ̀mà lọ wọ́n máa dà ní ọ̀mà lọ. àwọn kan sọ pé ìṣesí àwọn gbéraga ni ẹni tí ọmọ orí tọ́lọ̀ ń ṣe fún tí agbára wa lọ́rọ̀ ń jẹun ni àbọ́lọ̀ ló fa agbára wa ká tí èèyàn bá fẹ̀yìntì pé jìnnà sẹ́ni tó bá fẹ̀yìntì kó tún kásẹ̀ lórí ẹ̀sìn kọ́ máa jẹun kọ́ máa ṣèṣe pé wọ́n lọ lágbára rẹ̀ kọ̀ yẹ wa. wọ́n ní tó bá yẹ pé èèyàn fi ẹ̀gbẹ́ tì ní àbí èèyàn rọ̀gbọ̀kú sórí nǹkan kan báyìí wọ́n ní tí a bá wò mẹ́díkàlì àwọn sọ yìí pé tá a máa jọun bá wọn oúnjẹ yẹn ò ní fẹ́ bá biire lọ tààrà o nítorí pé ibi tó yẹ kó lọ kò ní lọ bẹ̀ straight yéésù kọ́kọ́ dẹ̀gbẹ̀ kó tó wá di pé lọ́bi ti lọ kàkà káta oúnjẹ lálàáfíà wọn là lè tara oúnjẹ yẹn tún gbé inú oorun àtàárẹ̀ tí èsì tiwa tó bá tiẹ̀ tó wá lọ oúnjẹ alátaarú ìtawọ̀ áfíríkà máa ó súnmọ́ kó pààyàn lórí so etéyìn ò ní ìdí tọ gbogbo ẹ gbogbo ẹ àwọn anísìnyìí gbogbo ẹ gbogbo ẹ mọ́fẹ̀yìntì mọ́fẹ̀yìntì mọ́lọ́gbọ̀kútọ̀ máa ń jẹun èyí tí Islam mú wá iná ìlọrin ká máa ṣe àìsí mọ báwo ni Islam ní ká jókòó ó ní ká gbé awọ ẹbí wa méjèèjì ká gbé lórí abẹ́ àtẹ́lẹsẹ̀ wòsì kàn á nàró ẹsẹ̀ ọ̀tún ká mọ́ á gbé awọ ẹ̀dí wa méjèèjì lé orí àtẹ́lẹsẹ̀ ọ̀tún ká á nàró ẹsẹ̀ wọ̀ ká a jẹun ni jíjẹun àwọn òun náà ni jíjẹun jẹ tàwọn ẹni tó jẹ́ pé àwọn ń jẹun láti gbẹ́mìí wọn ò máa sẹ̀mí kún lè bá a máa jẹun torí tó bá ti jẹ́ débì kan ó rí i pé alhamdulillah ó ti tó bá a ná. tó lónìí ẹ rí i pé àwọn kálukú ti mú àtòyìnbó àtòyìnbó ni pété bá kọ́ ilé tán bẹ́ẹ̀ tún kọ́ ilé oúnjẹ bóyá sínú pálọ̀ yìí so ilé oúnjẹ tẹ wá kọ́ sínú pálọ̀ yìí yẹn kò lè jẹ́ lóúnjẹ gẹ́gẹ́ bí modern life bó ti ṣe wí lórí ìgbà tí a bá tún kan dining table tí wọ́n á ti kan dining table síbẹ̀ yóò tún ní chairs tí wọ́n á ṣe àga àjẹun sẹ́gbẹ̀ẹ́ dining table ní gbóǹkan gbóǹkan gbóǹkan tí ò níbi tá a fẹ̀yìntì ọwọ́ àbẹ́ẹ̀ náà tí ò níbi tá a fẹ̀yìntì ẹ̀ẹ́dì kan mi èèyàn ọmọ sọ pé ẹ̀ ń lówó ẹrú àga tán kan bí ọmọ sùkúl téèyàn ọmọ ẹjọ téèyàn lè ṣubú àbí òye so ẹrí kí wọn tún kan ibi téèyàn fẹ̀yìntì ọwọ ajẹ pé irú rẹ wọn náà ní irú ẹ kò sí tó burúkọ kan o kò sí pé tó àmọ́ tẹni ẹhẹn o sì lágbára pé o lè kan aga kì í ṣe léyìn ló burú mo á jẹun níbi dining table yẹn bó ni màá ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ká jókòó tábà ń jẹ ńlẹ̀ lẹ́nà bẹ́ẹ̀ náà ló jókòó ní ha sẹ́yìn bó ni wọ́n bẹ́ẹ̀ náà ló jókòó ló gbé àwọn ẹ̀dí rẹ̀ ló gbé lórí àtẹ́lẹsẹ̀ rẹ̀ o ó sì nàró ẹsẹ̀ rẹ̀ ọ̀tún náà lórí ó sì máa rọra o bá kó tún fẹ́yìn o lè ṣe máa rọra <laughs> so o se gbogbo eléyìí kó burú. jókòó nọ́mà nọ́mà àmọ́ gbẹ̀yìn rẹ̀ jìnnà pátápátá sí ibi tí wọ́n fẹ̀yìn tì ọ̀rọ̀ àjókòó bí àárín àga yẹn ó sì gbẹ̀yìn rẹ̀ jìnnà ọmọ àjọ tẹ̀lé ìjẹ̀bù tó ṣe jẹ́. anábì sallallahu alaihi wasallam àmọ́ yìí pé ìran tọ́lọ́ran torí tiwa náà kálíbà lára gbogbo tó sì kóore ni ẹni tó bá gbọ́ tó tẹ̀lé irú wa ló máa ń sórí rẹ kọ́lọ̀ sí wa lọ́kàn nínú wa ẹni tó gbọ́ tó fetí pàlàbà rẹ irú wa wàhálà máa bá ọlọ́mọsá wa lọ́kàn nù ọlọ́run lè dà kó fún alálẹ́kùn àgbọ̀ inú ẹ̀sìn wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الله أكبر الله